ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin aráalé ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ahmed lawan ti gba ẹgbẹ́ apc àti ààrẹ muhammadu buhari ní ìmọ̀ràn láti fún apá gúúsù ìwọ̀ oòrùn láǹfààní láti ṣe ìdíje fún ààrẹ tó ń bọ̀ ní ọdún 2023 ṣe rò pé tó máa fún wọn ní àǹfààní ó máa dá gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olóṣèlú sílẹ̀ orúkọ tèmi ni ògúndáre wúrà ọlá lórí orísun tẹlifíṣàn ní àwàyí ó yá ẹ máa bá wa ká lọ. dá wàhálà lẹ ìgbàjọba ọmọ nàìjíríà náà ni wa ọmọ nàìjíríà ni yorùbá ọmọ nàìjíríà làwùsà tẹ bá dẹ wò nílẹ̀ yorùbá yìí tẹ̀ ń wò yìí mi realize pé àwọn ọ̀mọ̀wé pọ̀ gan níbí báyìí ju ilẹ̀ haúsá yẹn lọ ó ti máa ń yà mí lẹ́nu haúsá tó lè dá sọ english kò jágere a máa jẹ president lọ lórí ọ̀rọ̀ tó ní tùmọ̀ ẹ wá sílẹ̀ yorùbá rí àwọn graduate tó ya pa àwọn òyìnbó gan bẹ́rí fún yorùbá nílùú wọn lọ́hùn pé ah, àwọn eléyìí wọ́n mọ̀ òwe orí wọn pé wọ́n mọ̀ nǹkan tó ń ṣe ó ti wá jẹ́ àwọn tó mọ̀ kankan iná wọn jẹ̀bọ́ alẹ́ àwọn tó kàwé ló bá nílùú ṣe fẹ́ da èèyàn tó kàwé tó mọ̀ nǹkan tó fẹ́ ṣe èèyàn tó bá study government tó study management òun ló lè tún ìlú ṣe ṣé èèyàn tó gẹ́ màálù ló ń dá abáàlè bá tún ìlú ṣe gílómọ̀ tó fẹ́ ṣe lẹ́yìn kọ́kọ́ máa pínwó kọ́kọ́ máa ṣe yàmàyàmà kọ́kọ́ ló ṣàánú ayò bá lè ṣe o ó dẹ̀ máa ṣe bẹ́tà ọdẹ mi rí sọ̀rọ̀ yẹn nìyẹn. ẹẹ bó ṣe jẹ́ kó wà náà ni it should be by Sony system nígbà tí nọ́ọ̀sì bá ti ṣe bí abi eight years ní ìtí wọ́n ṣe lọ́wọ́ lọ báyìí and before the north i think uh, àti ọ̀dọ̀ south. Uh, south south ni ó ti wá so which is like let's say south east as well so which is uh, former president Jonathan and now is the turn of south west so by so doing a ò kó jẹ́ kíjà kan lè wà láàrin àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n di Nàìjíríà mú so ibẹ̀ náà ló tọ́ sí láti ṣe presidency fún ọdún 2023 ṣùgbọ́n tí wọ́n bá gbé wá síbẹ̀ ó ṣeé ṣe kó fẹ́ dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ láàrin wa ní Nàìjíríà níbi kíni a máa fẹ́ bìlẹ̀ fún pé apá àbìkan nínú nàìjíríà yẹn ó wà marginalized ní pé wọ́n ń rẹ́ wọn jẹ so bóyá ìjẹ́ kó wà náà nìyẹn táwọn bá dẹ̀ tó parí ọdún mẹ́jọ wọn náà wọ́n á tún gbé lọ síbi tó bá tún tọ́ láti jẹ́ káwọn tún ṣe presidency. ẹ̀ẹ́m haúsá ti ṣe yíbò ti ṣe kán jẹ́ kí yorùbá náà ṣe because kò sí ìlú tó máa wà tí ò kò tẹ̀ sí ìjọba tó máa wà ń bẹ̀ tí ò ní tí ò ní sí gbọ́n mi sí omi òtó kò sí so tí yorùbá náà bá ṣe tiẹ̀ náà bí yóbò ṣe ṣe tán faramọ́ táwùsà ṣe ṣe tá faramọ́ bẹ́ẹ̀ náà ni yorùbá máa ṣe tá máa faramọ́ nìyẹn kò lè sí ìjà kó kárí tó bá ti kárí kò sí wàhálà kò sí tó gbé wá tí ò táwọn aráàlú lọ́rùn ṣùgbọ́n kọ́ ṣàṣe wá dáadáa náà ní kádúrà tá ń gbà so èkó ò ní bàjẹ́. àmọ́ èmi ò tiẹ̀ lè sọ o àfi tá a bá ti rí twenty èmi ò lè sọ àmọ́ tá a bá ti dé gbà yẹn ṣá ní tó ṣẹlẹ̀ ni pé wàhálà máa ṣẹlẹ̀ kò sí bí ò ṣẹlẹ̀ ìdí ẹ̀ ni wípé náà bá máa kà á sìn gẹ́gẹ́ bó ṣe yé èmi o alákọ̀ọ́kọ́ ń sìn ti ṣe ti ṣe sọ ti yẹn sìn so lati tí dẹ̀ ti ṣe yẹn ẹni tí ó tún wà ń bẹ́ẹ̀ sìn tó jẹ́ ó ti ṣe so tábàdẹ̀ máa wọ́n ti kí ni ta ni ẹni tí ó tún yẹ kó tún kàn ó ní ìsàlẹ̀ ń bí tó dábàá sọ pé wọ́n lọ fún wọn ní tíkẹ́ẹ̀tì lọ́nà saturation nísìnyí wàhálà tó ní because everybody ti anybody everybody ti dúró pé yes ibi ni ó kàn tẹ́ bá ní wọ́n tún lọ fún wọn ní tíkẹ́ẹ̀tì lọ́hùn wàhálà ni ó tún máa dá sílẹ̀ bẹ́ẹ̀mi ṣe rò pé ó ṣe yẹ kó rí nìyẹn. ẹ̀yin aráalé mo lérò pé ẹ ti gbọ́ gbogbo àsọtònú táwọn èèyàn sọ fún wa lórí pópó orúkọ tèmi ni Ògúndáre Wúràọlá lórí Orísun TV ó dọjọ́ mi ó dọjọ́ rẹ ó dàbọ̀.